Oṣòdì oko ló máa ń pè because Oṣòdì tó wà ní island ló ń pè lọ́lọ́ làtó Oṣòdì Èkó ìyàwó tó wọ́n lòun lọ sí tó bá gbọ́ mọ́tò bọ́jà kájà pé à Oṣòdì oko ni o.